sílẹ̀kùn òní ohun ọlọ́run Jerimaya. ẹ ké aleluya mo kí gbogbo ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tó ń gbọ́ mi láàárọ̀ pé ẹ kú ojúmọ́ ẹ kú òpin ọ̀sẹ̀ yìí lágbára lọ́wọ́ Kristi òpin ọ̀sẹ̀ yìí kò ní burú nínú ilé yín o ìjáde ẹnìkọ̀ọ̀kan yín lónìí àti ìwọlé yín ayọ̀ ló máa já sí gbogbo yín pátápátá ẹ ó rí àánú ọlọ́run gbà mo ń tẹ̀síwájú láàárọ̀ yìí nínú ìwé Sáàmù orí fọ́tì ẹsẹ̀ two ó ní afẹ́kà láti fi gbàdúrà ìwé psalm orí forty ẹsẹ̀ two bíbélì wípé ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá láti inú erùpẹ̀ rẹ̀ ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta ó sì fi ìṣísẹ̀ mi lélẹ̀ hallelujah nígbà téèyàn bá dúró de ọlọ́run gẹ́gẹ́ bí mo ti sọ fún wa lánàá téèyàn dúró de àkókò ọlọ́run téèyàn dúró de nínú àdúrà nínú àwẹ̀ nínú ìgbàgbọ́ àti nínú sísìn ọlọ́run àwọn nǹkan tí wọ́n máa ń jẹ́ èrè ni wípé ọlọ́run á mú yàn jáde láti inú ìparun yóò mú yàn jáde láti inú erùpẹ̀ rẹ̀ ó ní yóò fi ẹsẹ̀ èèyàn ka orí àpáta yóò sì fi ìṣísẹ̀ lélẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé bẹ́ẹ̀yàn bá dúró de ọlọ́run ó ṣetán àti gbà yàn lọ́wọ́ àwọn ogun tó dàbí ẹni pé ó lè pa èèyàn run ara èmi ò mọ inú ihò ìparun tó wà èmi ò mọ inú erùpẹ̀ rẹ̀ tó wà èmi ò mọ ẹ̀gbin èmi ò mọ ìríra tí wọ́n ń ṣe sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó dàbí ẹni pé àbó ò ní kú níbẹ̀ èmi ò mọ inú ogun náà tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ara má wá ìgbàlà lọ síbòmíràn wọn kàn tún dákun ni gba Kristi gbọ́ dúró de Ọlọ́run ọwọ́ ìgbàlà Kristi ó dá mi lójú pé lónìí yìí ọwọ́ ìgbàlà yìí yóò kàn ọ́ á fà ọ́ jáde wàá dẹ̀ ṣe rere ó yẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n gbàdúrà fún wa ní orúkọ Jésù bí Ọlọ́run ó nawọ́ ìgbàlà sí ọ nínú ihò ìparun tí ọkàn rẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ihò ìparun tí ayé rẹ bọ́ sí ní orúkọ Jésù kí ọwọ́ àánú Ọlọ́run kó fà ọ́ jáde nínú ihò ìparun tí ìgbéyàwó ẹ ti bọ́ sí báyìí gbogbo agbára tó ti há sí lọ́wọ́ tó ní àfikún pa ọrùn ọwọ́ àánú àti ọwọ́ agbára Ọlọ́run kó fà ọ́ jáde nínú èrùpẹ̀ rẹ̀ tí ayé rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ayé ọmọ rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ Jésù ọwọ́ àánú kó fa ọ́ jáde lórúkọ Jésù Kristi Olúwa kó gbé ọ orí àpáta ẹsẹ̀ rẹ ò ní yọ̀ bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì ń bẹ láàyè o ò ní rì you will not sink your glory will not sink your destiny will not sink in the name of Jesus that business will not collapse that business will not sink. oore yẹn kò ní rì owó yẹn lórúkọ Jésù kò ní parẹ́ wàá dẹ̀ ráàánú gbà ọjọ́ òní lórúkọ Jésù kíjáde rẹ kó dára ìgbà tó o bá ń padà bọ̀ wálé ẹ̀rín àti ayọ̀ ló fi wọlé ní orúkọ Jésù a ò ní gbọ́ ibi sí ọ níbi tó o ti fẹ́ gbọ́ lórúkọ Jésù ó gbọ́ ayọ̀ ó sì gbọ́ dídùn bẹ́ẹ̀ ni yóò rí kí àlàáfíà